salamu alaikum wa rahmatullahi wa barakatu à ń fi dédé àsìkò yìí ṣàdúrà fún ọmọ ìyá wa tí ó lékún lọ́dún lẹ́ni tí ń ṣe ọdún mẹ́ẹ̀ẹ́dógún tí ìyá rẹ̀ wá ní kí a yọ àwọn èèyàn méjì tí wọ́n mọ́wọ́ mẹsẹ̀ nínú àhámọ́ lẹ́wọ̀n kí lọ́mọ́sàwọ́lá yíyọ tá a yọ wọ́n kò nu ìnira ọlọ́run wọlá bá ti yọ wọn kò àhámọ́ yìí gbogbo ọdún tọmọ náà lò láyé ọlọ́mọdé olónú mìíràn bí ọmọ lónú dẹkùn wọ́n olónú àhámọ́ kó wá ṣe lólú ọmọ àti gbogbo àwọn àgbọn àtàbúrò ẹ̀ ọlànà Muhammad sallallahu alayhi wa sallam ìyá rẹ̀ náà ọlọ́mọdé fojú sunkún àwọn ọmọ ẹ̀ ṣe wàhálà lásán lórí wọn may you reap the fruits of your labours amina ya rabbal alamin happy birthday to you àtọ̀rọ̀ fún ọmọ náà lagba kó dá alágbà kó ṣe lólu ọmọ àtẹ̀kọ́ òwe àtẹ̀kọ́ kéwù kọ́lọ́run kó ṣe nírọ̀rùn fún kó wá ṣe lẹ́ni ọlọ́run ọlá jẹ́ kan ṣoṣo rẹ̀ torí ìyá rẹ̀ tìjàníyà níyà rẹ̀ súnfìn ìyá rẹ̀ ọlọ́run má jẹ́ kó ṣe tiẹ̀ lọ́tọ̀ ọ̀làlá àwòlà ọ̀là fọ́tà ìlà thank you so much alájà for doing this. kí ni orúkọ ẹ kí lorúkọ ẹ. azeez isa ẹ dúpẹ́ lọ́wọ́ ẹrú ọlọ́run tí ọmọ ẹ̀ ń ṣọjọ́ bí lénìí tó ṣokùnfà abẹ ṣe jáde. a dúpẹ́ lọ́wọ́ ẹrú bíi tí ọmọ ẹ̀ ń ṣọjọ́ bí lónìí tó ṣokùnfà tá a jáde yìí. ọyẹ ṣàdúrà fún ẹrú àlékún ọlá ọmọ tó rẹ́mi ilé tó rọ́jú ilé ó máa rẹ́ yìí tó ń bọ̀ lágbára ọlọ́run ló máa ràn wọ́n lọ́wọ́ mo wọn ò ibi tó ti mú ibi tó ti yọ ojú yẹ ọlọ́run á máa bá wọn ṣàlékún síbẹ̀.